Yoruba Unit 1, Vocabulary Supplement. Word list. Ọjà. Ọjà. Odò. Odò. Ṣọ́ọ̀ṣì. Ṣọ́ọ̀ṣì. Aison. Aison. Sí. Sí. Way. Way. Sìn. Sìn. Do. Do. She. She. Exercise 2, columns 1 and 2 only. Ọjà. So la lọ sọ́jà? odò ṣé o lọ sódò ṣọ́ọ̀ṣì ṣé o lọ sí ṣọ́ọ̀ṣì àìsàn ṣé o lọ ṣàìsàn odò. ṣé o lọ sódò ṣọ́ọ̀ṣì ṣé o lọ sí ṣọ́ọ̀ṣì ọjà ṣé o lọ sọ́jà àìsàn ṣé o lọ sáìsàn odò. So lọ sódò àìsàn ṣó lọ ṣàìsàn. exercise two columns two and three. So lọ sọ́jà. bẹ́ẹ̀ ni mo lọ sọ́jà. ṣó lọ sódò. So, bẹ́ẹ̀ ni mo lọ sódò ṣé o lọ sí ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ ni mo lọ sí ṣọ́ọ̀ṣì ṣé o lọ ṣàìsùn bẹ́ẹ̀ ni mo lọ ṣàìsùn ṣé o lọ sódò bẹ́ẹ̀ ni mo lọ sódò. So, ṣé o lọ sí ṣọ́ọ̀ṣì? Bẹ́ẹ̀ni mo lọ sí ṣọ́ọ̀ṣì.